الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدا طفو الله وبا تشيرون فوالات تواسولي تواليني إتوا الهداية أفعى أبي الله سبحانه وتعالى kọ́nà bá kó má ṣe àìtó ẹnìkọ̀ọ̀kan wá sójú ọ̀nà tó tọ́ pẹ̀lú ògo ọlọ́run ọba a máa tẹ̀síwájú nípa zakatul fitr yẹn tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá sí jaka bákan náà a tún máa ṣàlàyé zaka owó eléyìí tá a máa ń fowó yọ àtàwọn nǹkan míì tánábọ̀ muhammad sallam tó sọ pé a lè fi yọ àbí Allahu wa ta'ala kó má ṣàṣe márùn fáwọn sheikh wa àwọn sheikh wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ní fadilatu sheikh Kamaruddin Yunus akórèdè hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkura ma'juran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi farada zakat alfitri ala almustati' ọba tí ó ṣe jáka táǹpẹ́ ní zakat alfitri tó ṣe ní dandan lérí gbogbo ẹni tó bá ní agbára láti yọ tuhratan lis-sa'imin tó jẹ́ pé ọlọ́wọ́n bá aláwọ̀ máa fi jáka yìí fọ ààwẹ̀ wa mọ́ ààwẹ̀ aláàwẹ̀ níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà ń bẹ̀ wa tu'matan lil masakin yóò sì máa jẹ́ ọ̀nà àgbàjẹ fún àwọn tálíkà níjọ ọdún oní ọmọ jẹ oúnjẹ fáwọn olówó ọyọ tálíkà ọgbà ọlọ́run tọ́ran ti olówó tọ́lọ́run fi ní kọ́ yọjá ká torí káwé rẹ̀ kó lè bá àdọ́dọ́ rẹ̀ ní pípé tó tún wá rántí àwọn tálíkà náà kébi ọmọ bá kọ àwọn jẹ ọdún ọba náà ọ̀yẹ̀ ká dúpẹ́ fún wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run àláfíà ọlọ́run kọ́bà nabi wa muhammad wa ala alihi wa ashabi ajma'in kó sì bá àwọn ará lè ra tàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtàfẹ́gbéyàwó òun náà ni zakatul fitr òun náà ni jáka yíyọ táǹpẹ́ ní zakatul fitr wa zakatul mal àti zaka owó lọ́dọ̀ àwọn olówó tọ́lọ́wọ́n bá bùkún zakatul fitr ẹ̀rí jáka yíyọ òun náà ni ìkharaju àtọ̀ámi lil muhtajin wal fi yawm al òǹdíwọ̀n tọ́lọ̀ ní ayọ̀ yìí káwá gbé jáde láti fún àwọn tí wọ́n ní bùkátà sí káwọn náà lè sínú kí wọ́n lè sọdún ayọ̀ kí wọ́n lè rí nǹkan jẹ níjọ ọdún ọlọ́run ọ̀fẹ́ kéèyàn gbáwẹ̀ kó tún wá dọjọ́ ọdún kọ́mọ̀dé tí ó jẹ ọjọ́ ọdún ọjọ́ ìbádà ni ọlọ́run ọba Allah wá ṣètò zakai fún àwọn tálíkà káwọn náà kan lè bá rí nǹkan jẹ ó tún wá fi zakai ó fi ṣe àfọ́mọ́ ààwẹ̀ àwọn aláwẹ̀ níbi kùdẹ̀kùdẹ̀ wọn ẹ̀yọ́ miami àdẹ̀lẹ́lì ẹ̀rí lérí zakat al-fitr inú al-Qur'an ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ń sọ pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní qad aflaha man tazakka ọlọ́wọ́n ní gbogbo àwọn tán yọ jákà wọ́n mọ̀ ti jèrè gbogbo ẹni tí ń rọ́jú yọ jákà ọlọ́wọ́n ní ọmọ ti kófà ó ti jèrè wa dhakara isma rabbihi fasalla gbogbo ẹni tí ń sìn rántí ọlọ́wọ́n ọba nígbà tí ń lọ yídì òun náà ti jèrè fọ́sọ̀lá ẹni tó dé yídi tó náà tó kírun yídi ọlọ́run ló ti jèrè níjọ ọdún la máa ń jèrè mẹ́tẹ̀ẹ̀ta kọlọ́mọ́sà sànù wa okùnmọ̀ha ìdájọ́ zakatul fitri wájibà dandan ni ala kulli muslimin lérí gbogbo mùsùlùmí sàwá àsọ́mù àwòlẹ̀fẹ̀sọ bọ́yá ó gbààwẹ̀ àbí ó gbààwẹ̀ bí ìbá ti jẹ́ muslim bá ṣe pọ̀ tó ń lé ayé gbogbo àwa tá a gbààwẹ̀ pátá àtàwọn tí ò lè gbààwẹ̀ nínú wa àti gbogbo àwọn ọmọ tí ò tíì tó gbààwẹ̀ gbogbo àwọn tá a bá ti jẹ́ mùsùlùmí pátá àgbáwa ọmọ èké wa dandan ni ká yọ jákà láàárọ̀ ọjọ́ ọdún fún gbogbo àwọn tálíkà tí ò ní tí wọ́n jẹ lópin ìgbà tí agbára bá ti wà àfọwọ́ abdullahi bin omar àwọn ni wọ́n gbégbà wa wọ́n sọ fún wa àwọn ọmọ lèkè wa nábì nìyẹn wọ́n ní farada rasulullahi sallallahu alaihi wasallam sa'an min tamar wọ́n ní ànábì ṣe ní dandan fún gbogbo mùsùlùmí ká yọ sa'un kan nínú oúnjẹ tamar èyí táwọn jẹ ń gbà yẹn wọ̀sọ́ àmì ṣàìrì àbíkáyọ sọ́ọ̀hún kan nínú oúnjẹ ṣàìrì ọ̀dà gẹ́gẹ́ bí wíìtì táwa jẹ́ nsìn anábì ní dandan ni káyọ dèdè sọ́ọ̀hún kan sọ́ọ̀hún yẹn òní ń jẹ́ múdù mẹ́rin múdù mẹ́rin ní máa ń kúnnú sọ́ọ̀hún kan tí máa ń ṣe dédé oúnjẹ tàbá mùsùlùmí agolo mílíkì mẹ́rìnlá ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sin wa alẹ́ abdi anábì ní dandan ni kẹ́ẹ̀yọ sọ́ọ̀hún kan kẹ́ẹ̀yọ jáde ìbáàjẹ́rú yọ́ọ̀yọ́ wọ̀lẹ́họ́rù ìbáàjọmọlábí yọ́ọ̀yọ́ tọ́mọdéjẹ́ muslim wọ̀dẹ́kàrì ọkùnrin ọyọ wọ̀lẹ́húnfà obìnrin ọyọ wọ́sọ̀gír ọmọ kékeré ayọ̀ fún wọ́lẹ́kẹbír àgbàlagbà arúgbó ayọ̀ mínàlì mùsùlùmí gbogbo ẹni bá ti jẹ́ mùsùlùmí ní ọyọ̀ jáká ẹ̀yọ́ miami alhakimatu mímọ̀ ṣọ̀rọ̀ ayyàtì ha kí ni ìdí tọ́lọ̀ fi gbé jáka kalẹ̀ láàárọ̀ ọjọ́ ọdún ọdún àwẹ̀ alákọ̀ọ́kọ́ tuhuratan lè sọ imi kó lè bá fọ ààwẹ̀ wa mọ́ wọ̀tọ́ ọmọta lè mọ̀tàkì kó sì lè bá jẹ oúnjẹ fún àwọn tí wọn ò ní káwọn náà kan lè sọdún ayọ̀ wa shukran lillah ta'ala min itimami faridati siyam lẹ́yìn náà yóò máa wá jẹ ọpẹ́ oúnjẹ yẹn oúnjẹ tá a fi dúpẹ́ ni lérí pé ọlọ́run ọba aláwo ní abẹ́rẹ́ àwẹ̀ ó sì ní apárí àwẹ̀ èyí máa dúpẹ́ pẹ̀lú oúnjẹ. àfàwọ̀ abdullahi ibn abbas wọ́n ní farada rasulullah sallallahu alaihi wasallam iná àwọn ọmọlẹ́kẹ́ wa nábì nìyẹn náà ọlọ́ba ayọ́ ní sí wọn wọ́n lá nábì ṣe ní dandan zakat al-fitr kama yọ jaka tuhratan lis-saimi yọ́ máa fọ ààwẹ̀ aláwẹ̀ mọ́ mínà lágbè wà rọ́fàs látara àwọn ìwíkúwí ìsọkúsọ ìgbọ́kúgbọ́ wà tó ummatan lil masakin lẹ́yìn náà yọ́ máa jẹ oúnjẹ fún àwọn tálíkà ìdí méjì lọ́lọ́wọ́n fi ṣe zakatul fitr ló fi ṣe ní dandan káwẹ̀ wa kó lè bá a pé pérépéré kọ́mọ̀ sí àbújá ìjẹkùn bẹ́ẹ̀ lẹ́yìn náà kíbi ọmọ bá pa àwọn tálíkà ọlọ́run níjọ ọdún ẹ̀yọ́ miami yóò kọ́rìjọ sọ ibùdó bẹ́yìn ti ní nọ́ọ̀sìpìhì bàbá alé tọ́jẹ́ bá alé ilé yóò yọ fún rẹ̀ yóò sì yọ fáwọn ìyàwó ẹ̀ yóò yọ fáwọn ọmọ ẹ̀ yóò yọ fáwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ kọ́dọ̀ ọmọ tí wọ́n bá bí wọn tó wọn bá ti àmẹ́ni tí ẹ̀sẹ̀ mùsùlùmí ayé ọjà kà fún ní tó bàjẹ́ náà rọ̀ ti ọkọjà ọjà kà á máa bẹ̀ lọ́n fún ní kọ́lọ́n sọ́ di mùsùlùmí gbogbo tí ìbátan ti mùsùlùmí ti ń gbé lábẹ́ wa àárín ọjà kà fún mínà lè mùsùlùmí nà lànà bí gbé àwọn mùsùlùmí àwọn ọjà kà dọ̀rọ̀ yàn lélẹ́rìí anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni addu alfitra amma tamunun ẹ̀yà ọjà kà o dandan ní gẹ́yọ jáka o lérí ara yín àti gbogbo àwọn tẹ́ ń bọ́ kọ́dà àfáwà Uthman bin Affan ọjọ́lá anihu àwọn ní kọ́dà bàbá lẹ́ni tó lóyún nínú ilé wọ́n ní káyọ tọmọ tó wà nínú oyún náà káyọ ọmọ òun náà ti wà láyé kọ̀ọ̀kan tí jáde síta ni àfáwà Uthman bin Affan àwọn náà sọ bẹ́ẹ̀ àníwá wò láti àìmá àwọn oúnjẹ wo là máa fi yọ jáka àwọn àlùfáà wọn ní oúnjẹ tó bá gbajúmọ̀ láàrin ìlú táwọn yẹn máa ń jẹ oúnjẹ táwọn èèyàn jẹ wọ́n fi yọ jákà torí kò ní wúlò fún wọn ẹlẹ́ẹ̀kejì oúnjẹ tọ́jẹ́ pé wọ́n bá fún yàn èyí lè fi pamọ́ fásitì díẹ̀ o lè gbẹ́ fọlọ́ lè fún yàn sí kọlọ́ yọ jákà àfi kò kọ́ fún yàn nǹkan tọ́jẹ́ pé yọ jẹ́ ó tún lè padà jẹ́ yọ kejì yọ kẹta lẹ́yìn náà mọ́jẹ́mọ́ lẹ́ẹ̀kẹta oúnjẹ a lè torí ni ẹ̀wà láwùjọ wa a máa ń jẹ dáadáa a máa ń jẹ wíìtì láwùjọ wa a máa ń jẹ gààrí láwùjọ wa ẹ̀rọ màá mi nínú ẹ̀sìn wa oúnjẹ táwọn èèyàn bá sábà tí máa ń jẹ ni kì í ṣe pé ìwọ ló bùn tó bá wù ni alimikidaru wájib dédé ẹni tí ó bá ní sọ́hún lé tí ò ní múdù tí ó fi wọn mẹ́rin ráìsì tó bá kúnnú agolo mílíkì mẹ́rìnlá àbí gàrí tó bá kúnnú agolo mílíkì mẹ́rìnlá àbí ẹ̀wà tó jẹ́ pé ó kúnnú agolo mílíkì mẹ́rìnlá iná ọmọ jẹ́ eré kọ̀ọ̀kan waqtu ikhrajihi àsìkò làwọn yọ jáka náà waqtu ikhraj àsìkò táwọn yọ jáka inda gurubi shams lailatul aidi òun náà ni tí òòrùn bá ti wọ̀ tọdún kọlá mọ́júmọ́jú ọdún la máa ń yọ jáka ó wà nínú ẹgbẹ̀wọ́ àwọn sàhábà yìí pé kọ́dà àwọn a máa yọ jáka ní ọdún kọtùnlá àwọn ọmọlẹ́kẹ́ wà nábìnú wọn làwọn máa yọ jáka lọ́dún kọtùnlá àmásùkù tó dáa jù tó dáa jù lọ òun náà ni lẹ́yìn àṣùbà níjọ ọdún lábàá ti kírun àṣùbà tán ká máa yọ jáka wa títí tí wọ́n fi kírun anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ma ní àdá àkọ́bùlà sọ́dá ẹni tó bá lọlẹ̀ yọ jáka títí ẹ̀ tó yọ zakatul fitri títí ẹ̀ ká tó kírun fàyà sadaqatun maqbula eléyìí náà ni jáka tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wa man àdá àbádà sọ́dá ẹni bá lọ yíyan tiẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun tán fàyà sadaqatun mina sadaqat òun náà ṣe sàrà òun náà ṣe sàrà àmọ́kọ́ dàbí jáka ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn afáàkàn sí wọn ní àmọ́ san padà wallahu a'lam ọlọ́run bá nìkan lọ́ba tí ó ma jùlọ. wala yajuzu ikhraju zakat al-fitr bil qima ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn èyí tó dàrú láwùjọ wa òun náà ni pé ká máa fi owó ká máa fi rọ́pò jáka ipò ẹ̀ bá wa wòye tí wọ́n ń ta agolo mílìkì mẹ́rìnlá nínú ráìsì àtẹ̀wà iye tó bá jẹ́ ẹ máa fún tálíkà kọ́ máa mówó lọ kọjá pé èyí tá a fi gbé oúnjẹ jáde yẹn èyí tá a fi ráìsì rán mọ́ kó lè fún tálíkà tá a gbé wà lọ́wọ́ tá a lè fẹ́ni tí ò ní kákó mọ fún wọn lówó nígbà jẹ́ pé tọ́bọ́wó bá ti wà lọ́wọ́ ẹ̀ kò sí tí ò lè fẹ́ra ebi kọ́sà ti jẹun ni wọ́n ní ká máa fún yàn lówó ká sọ zakatu lè fitiri ní zakatu lè máa lì kó jẹ́ pé owó làá wá fáwọn èèyàn tó ṣe déédéé iye tí wọ́n ń ta oúnjẹ ta fẹ́ rà wọ́n ní khilafu sunna ọ̀yà pàbá nàbì sì gbé kalẹ̀ afọ abdullahi bin umar radiyallahu anhu ọlọ́mọ ayọ́nusi ó ní farada صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر صاعا من تمر أفو عبد الله بن عمر ولا النبي سي زكاة الفطر أسلونا يا كما جاء ببي صاعك ننو تمر تمر أنجني وصاع من شعير شعير أنجني oúnjẹ النبي فين fi ń أدي lásìkò rẹ̀ فين يلو bá lè fún yàn lówó ìyàpá súnà ọ̀yọ́jáka òbùnyàn àdìsí wọn sì náà tẹ̀lé kìí ṣe séwu àdìsí wọn náà tẹ̀lé kìí ṣe ìmáàmù kankan náà wọn àyíma ìdá sahha hadithu fahuwa madhhabi gbogbo àwọn àfẹ́sìn náà ni wọ́n ń pariwo pé àdìsí bá ti lálàáfíà lérí ọ̀rọ̀ ẹ̀sìn kan èyí táwọn náà fara mọ́nu ká fi owó ká fi dípò oúnjẹ tá a gbé fún yàn ọ̀yà pàṣúnà ànábì ò sí bẹ́ẹ̀ lẹ́yìn náà ìmọ̀gbẹ́jà kàkàkì yẹn ó islam ó wà tí ó máa jẹ́ mẹ́sẹ̀jì fún gbogbo àwọn tí ò ní fáwọn mùsùlùmí aláàánú ni wọ́n kọ́dà wọ́n ń bọ́ra wọn lóúnjẹ láàárọ̀ ọjọ́ ọdún wọn fẹ́ kébi ọkọ̀ ara wọn àfẹ́kọ̀ parẹ́ ní bàbá ń fún yàn lówó sí àwọn ọmọ ọmọ wa wọn lè má mọ̀tá ń pè ní sakato lè fìtẹ̀rì lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ tálíkà bí n bẹ tẹ́ fún lówó ọ̀tọ̀ ní tẹ̀yọ́ra ọ̀tọ̀ ní tó lè fowó ń bẹ àmọ́ ká máa wá pé alẹ́fowó yọ ànábì náà sá lówó lásìkò wọn tànábì ò owó kó fi yọ owó wà ń gbà wọn khalifa umar bin abdulaziz àti imamu abu hanifa kọlọmba wa gbàgbọ́ àwọn méjèèjì kọ́ bá kẹ́ wọn afá dáadáa ni wọn èèyàn dáadáa ni àwọn méjèèjì àwọn ni wọ́n sì gbìyànjú pé akáfúnyàn lówó náà kò burú káfowó dì wọ́n gbìyànjú ni nígbà mi sì ni gbìyànjú bọ́sì nígbà mi kò ní bọ́sì lẹ́yìn náà kò sí gbìyànjú láti ṣe hádà máa nas kò sí gbìyànjú kan fún ẹnìkan náà àwọn àfẹ́sìn lẹ́yìn ìgbà tí násù àdísù bá ti kílà sí wa kò sí gbìyànjú kankan mọ́ wọn ló ń jẹlẹ anábì fi dì ẹnìkan ló ń gbìyànjú pé ẹ̀sìn fowó ṣe amáṣẹ́sìn gbọ́ àmọ́ ẹni tí ó bá wa ra ráìsì tí ó bá wa ra ẹ̀wà tí ó bá wa gàárì alẹ́ fowó ránṣẹ́ sóhun wípé èló ni jáka iye báyìí ẹgbà ẹbá mi ra ẹni ẹni ọwà ara yọwà wọn yọwà bó tọ̀hún yọ eléyìí ò burú bóyá fáwọn mọ́sálásí àbáwọn foundations tí wọ́n wà àbí ẹlòmíín náà tọ́jẹ́ individual tọ́jẹ́ pé òun ràn àwọn èèyàn lọ́wọ́ especially àwọn tó wà ní overseas tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bá gbé láti àtẹ̀wà gan wọn ọ̀rẹ́ni tí wọ́n fún láwùjọ tí wọ́n wà wọ́n wà fowó ránṣẹ́ sáwọn tí ọba wọn rà á níbi tí wọ́n ti ní bùkátà sí àwọn èèyàn wà wọ́n wọ́n sì wà pín fáwọn èèyàn eléyìí ni àgbọ́yẹ̀sìn wa àwọn mùsùlùmí tí wọ́n gbà àwẹ̀ tán àwọn gangan ni wọ́n ní bùkátà sí jákà àwọn alákọ̀ọ́kọ́ fún ní jákà bọ́bọ́ wá sẹ́kù àlewà fẹ́ ẹni tí èsè muslim torí pé ẹni tí èsè muslim ọ̀sọ́dún ẹni tí ń sọdún òun náà ni mùsùlùmí àmọ́ tó bá sẹ́kù òun ni ká má fẹ́ lómi tí èsè muslim. àwa bẹ̀rẹ̀ òun nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọṣà ti aṣọdún ayọ̀ gbogbo ata ti lánìyàn tá a fẹ́ yọ tá a ti rí tá a fi yọ kọ́lọ́mọṣà jẹ́ ọrọ̀rùn fún wa gbogbo ẹlẹ́ẹ̀kejì nínú zaka òun náà ni zakatul mal ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sàkáàtò owó ṣẹ́rí sàkáàtò owó yìí gbogbo mùsùlùmí kọ́lọ́wọ́n bá pèsè àwọn mùsùlùmí tí ọlọ́wọ́n bá aláàfún lówó lọ́lọ́wọ́n bá aláàpè ìpè kí wọ́n yọ zàká zàká owó kí wọ́n fọ owó wọn mọ́ kí wọ́n yọ zàká kí wọ́n sàánú àwọn tí ò ní gbogbo àwọn tọ́lọ́ ń bùkún tọ́lọ́ ń fàyọ láàrin wa tọ́lọ́ ń gbọ́ wọn sókè jà wá lọ ṣẹ́rí zàkátù lìmáàlì òun jẹ́ rúkúnú mínà islam erigun kan gbòógì nínú erigun islam dandan ni lérí gbogbo ẹni tí zakaba wo owó rẹ̀ òróǹro ni téèyàn gbọ́dọ̀ fàyọ nínú màálù òróǹro ni téèyàn gbọ́dọ̀ fàyọ nínú owó kádàáwó kan bá ba owó náà èyàn máa yá mi nínú ẹ̀sìn wa zakatul mali wajiba dandan ni káyọ̀ zaka owó ọlọ́run pàṣẹ ni wọ́n yà rúkìnnù min arkanil islam ó wá jẹ́ erigun kan nínú erigun islam téèyàn fi jẹ́ muslim ọlọ́run ọba Allah ó wá pàṣẹ nínú alukur'an ó pàṣẹ ó akẹrùn nígbà ní kakẹrùn tán ó tún wá pàṣẹ bá a ṣe jẹun kírun ó lè bá a rọrùn fún wa láti kí ọlọ́wọ́n bá ní wa aqimus salah ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ máa kírun wa atuz zakah ẹ̀yin tí zaka bá wọ owó yín ẹ yọ zaka àṣẹ látọ̀dọ̀ ọlọ́ni ọlọ́run pọ̀ ọ́ láṣẹ pé kò kírun òun kírun ọwọ́ pọ̀ ọ́ láṣẹ pé yọ zaka ọ̀yọ́ ọ̀fẹ́ fẹsẹ̀ kan máa rìn ọmọ pẹ́sẹ̀ méjì ni máa mú yàn débi téèyàn lọ ọmọ pé báwọn tálẹ́kọ̀ bá jẹun ìrún tọ́lọ̀ ní ákì nǹkan kò lè rọrùn fún wọn ọlọ́run bá aláà wá gbowó lọ́wọ́ tiwọn ọ wá kó léwọ́ lọ́wọ́ ọlọ́run bá aláà ó ṣìnà fún wọn ọlọ́run tìnà má wọn ọlọ́run bá aláà ó gbà wọ́n láàyè ọlọ́run bá aláà kò fáwọn tó nǹkan ọlọ́run wá ní kó fún wọn ní díẹ̀ nínú tó fún ọ sọmọ náà ló ọlọ́run ló ní àtiwọ́ àtowó ọlọ́run ló gbogbo yín ló ṣe jẹ́ pé sàká yìí dandan ni lẹ́rìí gbogbo ẹni ọba lówó lọ́wọ́ kọ́dà anábì sọ fún Mu'adh bin Jabal nígbà tí ń lọ Yaman anábì ní alimuhum annallaha qad iftarada alayhim sadaqatan fi amwalihim ìwọ Mu'adh sọ fún gbogbo àwọn tí òun lọ lè ṣe wáàsí fún gbogbo àwọn tó ń lè sàlàyé Islam fún tí wọ́n bá ti kírun tán ká máa yọ sàká nínú owó wọn o tukhadh min aghniya'ihim ẹ máa gbà lọ́wọ́ àwọn olówó àárín wọn faturaddu fi fuqara'ihim ẹ wá máa fún àwọn tó jẹ́ tálíkà àárín wọn sórí owó ọwọ́ rẹ̀ nìkan kò ní bá kan gbà lọ́wọ́ rẹ̀ kan fáwọn tí ò ní ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní khudh min amwalihim sadaqa ọlọ́run bá ní rí ànábì mọ́ wò gba owó náà lọ́wọ́ wọn ó gba sàká lọ́wọ́ wọn tó tọ̀ hẹ́rọ̀ ohun mọ̀tò sàkíhìn bìhá kálíbà fi fọ̀ wọ́n mọ́ fi fún wasalli alayhim wa ṣàdúrà fún wọn tí wọ́n ti kówó náà lẹ̀ ṣọ́tù tauba Quran 9 aya 103 lọ́lọ́wọ́ bá aláà ti ń sọ fún ọ wípé dandan ni ká gba sàká lọ́wọ́ rẹ̀ ó kó sàká lẹ̀ kí ló dé tó ní kó lẹ̀ ọmọ pé ọlọ́wọ́ bá aláà ó ti fòwọ́ sínú àwọn olówó lérí ilẹ̀ tó bá ti ní dèdè owó tí sàká wọ̀ àníwá ò sàká àwọn ìran nǹkan tá a máa ń yọ sàká ń bẹ̀ alákọ̀ọ́kọ́ azahab òun náà ni ẹni bá ti ní gold nílé tó bá ti ní gold tó ṣe déédéé eighty five grams of gold tó bá ti wà nílé ọkàn dà sí forty ọ̀dà sí forty ogójì ìdá kan ní zakambe ọkàn mọ́dà kan ní forty sórí thirty nine tó kù ní ọlọ́mbùn òun náà wò ń tọ́lọ́ ń gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ní sílífà nílé tó ṣe déédéé five hundred and ninety five grams of silver òun náà dà sí forty yọ̀ọ̀yọ̀ ìdá kan àbí owó tá à ń ná lọ́wọ́ báyìí tó ti ṣe iye tí wọ́n ta eighty five grams of gold owó náírà owó dollars owó pastali owó euro owó riyal lónìí wọ́n wá ń ta eighty five grams of gold nísìn òun náà ni one million one hundred and ten thousand four hundred and forty naira wọ́n tó bá ti ní déédéé owó yẹn ní náírà tọ́dún kan bá yípo bá lọ́wọ́ rẹ̀ ọyọ zaka bọ́bá wa ní mílíọ̀nù bíi twenty thirty ọkàn wa yọ one million one hundred and ten thousand four hundred and forty mélòó ló wà nínú mílíọ̀nsì tó ní ló fi mọ iye tó yọ lẹ́yìn náà èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa one million one hundred and ten thousand four hundred and forty yìí ọ wà á dá sí forty ọ dá sí ogójì ọ wà á yọ ìdá kan péré ńbẹ ìdá kan péré lọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ ọmọ iye tí ìdá kan yẹn jẹ́ ìdá kan nínú forty yìí tọ́lọ́wọ́n ọba aláàánú kọ yọ kọ́mọ jẹ́sà kálí owó rẹ̀ wọ́n tó bá ti lówó tó ṣe déédéé yẹ ta wíì òun náà ní twenty seven thousand seven hundred and sixty one naira twenty seven thousand naira pẹ̀lú seven hundred and sixty one twenty seven thousand seven hundred and sixty one naira péré lọ́ọ́ yọ nínú one million one hundred and ten thousand four hundred and forty naira ọmọ ya owó tó fi ń sàlejò ó lè ju eléyìí lọ owó tó fi ń ra káàdì ó lè ju eléyìí lọ owó tó fi ń gbádùn owó tó ń bá àwọn èèyàn ó lè ju eléyìí lọ àmọ́ tó bá yọ sàká bọ́lá wọn bá fi rí jẹun ọwọ́ náà kó tó wà lè jẹun náà owó yẹn kéré jọjọ àmọ́ pọ̀lọpọ̀ àwọn olówó wa wọn ò ní mà nípa ẹ̀ kò ní ìdíkọ̀sẹ̀ pẹ̀lú àfáà kankan tó yanjú ẹ̀ wọn náà máa yẹ tó ní ọlọ́run sì máa yẹ ọkàn wo pé tọ̀ sówó yẹn ṣe déédéé owó títà káwọ́ owó rẹ̀ lọ́pọ̀ rẹpẹtẹ yìí ó ní kan bọ̀ sírò rẹ̀ iye one million one hundred thousand four hundred forty naira mélòó ló wà nínú ẹ̀ iye tó bá wà ń bẹ̀ tó bá gbé mẹ́rin ló wà ń bẹ̀ nínú mílíọ̀nù tó ní ẹ̀yìn ọkàn ra ọyẹ twenty seven thousand seven hundred and sixty one naira kọ̀ọ̀kan nínú iye yẹn lọ́ba sinmi kún bí wàhálà yé àbí bẹ́ẹ̀ sì kọ́ èyàn sì wá ní ìtọ́fẹ́ tà ọlẹ̀ fọ̀sẹ́ẹ̀lì mọ́lé mọ́tò èyàn lọ ń tà ó ń tasọ àti gbogbo téèyàn máa ń tà ìdókò kalẹ̀ tọ́fẹ́ tà yìí ọdún kan wá yípo orí ta tó ti tà tán tó ti déédéé owó ti sàkáwọ̀ ọyọ̀ sàkàrẹ̀ lẹ́yìn náà kápítà tó fi ń sọ̀wọ̀ ọmọ ìyá bàbá business ìyá oní business kápítà tó fi ń sọ̀wọ̀ yẹn tó yẹn bá ti pọ̀ débi owó ta sọ one million one hundred and ten thousand four hundred and forty naira tọ́dún kan bá ti yípo bá owó tó fi ń sòwò yẹn èrè tó jẹ lérí ẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ lásìkò yẹn ó sì máa ọ wà yọ sàkà rẹ̀ torí wọ́n ti oní kápítà ńlẹ̀ tí ọjà sì ń bẹ́ ńlẹ̀ olówó ni wọ́n náà ọ yọ sàkà ẹ̀ zurutu sàkà ẹ̀ wàá rí má jẹ̀mọ́ fẹ́ni tó fẹ́ yọ sàkà ẹ̀ ń yọ sàkà ó jẹ́ muslim sàkà kọ̀ọ̀kan tó bá jẹ́ pé káfíìrì bá ní ọ lọ́lẹ́gbà islam bàbá ológun ìyá ológun tajà àfọ́ onípàrọ̀ bàbá olóńdè bàbá business man ti ń ṣẹgbẹ́ àwọ̀ mọ́ yọ sàká sàká kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá tọ́ fẹ́ yọ sàká fún òun lọ́kọ̀ kàǹkọ́ gbàgbọ́ ìgbàgbọ́ là kọ́kọ́ tó fi jẹ́ pé ẹni tí ọ̀gbọ́ lọ́n gbọ́ sàká ìsọ̀rọ̀ àyàn fún ní tó bàjẹ́ lára rẹ̀ ó ju àyè yọ sàká lọ ẹlẹ́ẹ̀kejì yọ jẹ́ pé owó tó fẹ́ yọ ń bẹ owó tiẹ̀ ni owó lè yọ sàká ní owó lówó lẹ́yìn náà yọ jẹ́ pé owó náà ti pé dèdè owó ti sàkáwọ́ lẹ́yìn náà ọdún kan yípo bá àmọ́ tó bá yọ tọ́dún kan ò tí yípo bá zakana lọ́yọ̀ kò sí tó burú ọkàn rówó ńlá kan báyìí ọdún kan ò tí pé ó sì yọ zakari àwọn fáàní dáadáa náà ni yọ máa ta àǹfààní fáwọn tálíkà àmọ́ kó tó di dandan lérí rẹ̀ pé ó jìyà tó bá yọ ó dìgbà tọ́dún kan bá pé bá owó tó ti wá ná tọ́dún kan tó pé tó bá ti dí sí ẹtí sàkáwọ̀ sàkáwọ̀ wọ̀ ọmọ náà àbí lápèjúwe ọjà gbèsè three million ó sì ní four million lọ́wọ́ ìwọ tó bá jẹ gbèsè tó jẹ pé owó gbèsè tó jẹ tá a bá yọ gbèsè kúrò níwó tó wà lọ́wọ́ rẹ̀ ìsàkó owó mọ́ ọlọ́run bá aláwọ̀ lẹ́yìn ọ̀nà torí pé gbèsè yọ san tó bá sì ti yọ gbèsè kúrò owó tó kù kò sí déédéé owó sàkà wọ̀ nígbà tí ti ṣe déédéé ọ̀hún sàkà wọ̀ náà àmọ́ rẹ̀ ó kù díẹ̀ tí sàkà wọ̀ ọlọ́run fún ọ ìwọ̀fẹ́ fún yàn wọ́n tan ara rẹ o wọ́n dọ́gbọ́n fọlọ́run àwọn àǹfààní tó wà níbi zaka yíyọ ọlọ́run kọ́ dé afúláhà máa zaka ọlọ́run ẹni tí ń bá yíyọ zaka ọlọ́run ọba ní ó ti jèrè èrè ni ó máa jẹ alibarika ó pọ̀ níbi owó rẹ̀ ọlọ́run fún ní alibarika nínú sẹ̀mí ẹ̀ ọlọ́run fún alibarika sára àwọn ọmọ ẹ̀ ọlọ́run fún alibarika lára àwọn ìyàwó ẹ̀ ọlọ́run bá aláwọ̀ fún alibarika sísẹ̀ òru ọmọ pọ̀ sí lẹ́yìn náà ọlọ́run máa káwọn àdánwò lákòófù gbogbo àwọn àdánwò ti jálùyàn àwọn calamity problems àwọn wàhálà alẹ́ ayé àlùwàbá wọlbàlá ọlọ́run máa ka kú fún lẹ́yìn náà àwọn tálíkà máa ṣàdúrà fún lẹ́yìn náà wọ́n fẹ́ràn rẹ̀ ọba tí ń bọ àwọn èèyàn lọ́wọ́ wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n sì máa ṣàdúrà fún ọ àwọn wọlé ọlọ́run bá ní ká fún sàkánà àwọn mẹ́jọ péré náà ó lè pin fún rẹ̀ ó sì lè gbé fún ẹni tó bá fọkàn balẹ̀ sí kọ́ bọ́ pin ọlọ́run bá ní ìnàmà sọ́dà kọ́ọ̀tù ọlọ́run bá ní sẹ́yẹrí àwọn àzàkátà ní ẹyọ lílé fókọrọ àwọn atálíkà tí wọn ò ní nǹkan kan lé àwọn ní kẹ́ bú fún o wọ́n lè má sàákìíní àbá àwọn masakin tálíkà làwọn náà àbá àwọn yẹn àwọn ní ìdajì tí wọ́n lè jẹ lọ́dún ẹni bá ní ìdajì tó lè jẹ lọ́dún tálíkà lòun náà àwọn náà ń pè ní masakin ẹ̀fà wọn náà wal amilina alayha gbogbo àwọn tá a ní kálí gbàtà káwá ọlọ́run bá ní bùfá wọn náà wal mu'allafati qulubuhum gbogbo àwọn èèyàn ńláńlá nínú àwọn tí ìṣe mùsùlùmí tá a mọ̀ pé tá a bá fún ní zaka á lè fi fẹ̀mí rẹ̀ sínú Islam àbí á lè fi dá lọ́wọ́ kọ́ níbi aburú tó fẹ́ sí fáwọn mùsùlùmí ọlọ́wọ́n bá ní ẹ̀fọ́ náà zaka wọ́n fi rí kọ́ọ̀bì gbogbo àwọn tí wọ́n ń bẹ ẹrú àbí wọ́n ń bẹ ẹ fi zaka ẹ fi fúnni wọn wọ́n lè gáárí mìíràn gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ gbèsè ẹ bá wọn fi zaka san gbèsè wọn wọ́n fi sabilillah gbogbo àwọn tí wọ́n jagun ẹ̀sìn àbáwọn tí wọ́n ṣe dáwà àbáwọn irinṣẹ́ tá a fi ṣe dáwà ẹ rà fún wọn látara zaka ẹ ràn wọ́n lọ́wọ́ lérí ojú ọ̀nà tí wọ́n wà yẹn wọ́n bú ní sẹ́bíl gbogbo àwọn tó jẹ́ pé owó tán lọ́wọ́ wọn òun sì débi tí wọ́n lọ ló ń pé bóun ṣe wà yìí owó tó wà lọ́wọ́ òun kò lè gbóhun dé ìlú tó ń lọ ẹ̀bùsà ká fáwọn náà faridatan minallah ọlọ́run bá ní bí mi ọlọ́run ṣe pin ní o ẹ̀yin náà ẹ mọ́sẹ̀ ìpín bẹ́ẹ̀ faridatan minallah dandan ni fún yín látọ̀dọ̀ ọlọ́run kẹyọ zaka fáwọn tani kẹyọ fún wallahu alimun hakim ọlọ́run bá ní èmi ọlọ́run ọba èmi nímọ̀ jù yín lọ tí mo fi sẹ́yìn bí mo ṣe ṣe yín mo sì nímọ̀ jù yín lọ bí mo ṣe ṣàwọn náà bí mo ṣe ṣe wọ́n mo wá gbọ́n ju gbogbo yín lọ ẹ má lo ọgbọ́n fún mi ọlọ́run o ẹ̀yọ̀ zaka yín o owó yẹn kéré púpọ̀ bó bá ti yọ ara rẹ̀ ó fúyẹ́ ẹ̀mí rẹ̀ ó fúyẹ́ lẹ́yìn náà ọlọ́run fẹ́ràn rẹ̀ àwọn tí ọba wa yọ zaka yìí ọlọ́run bá aláwa lérí fún wa ó ní wọ́n lẹ́sìn yẹ kí nìzúnà dáàbò olùfẹ́ dọ́ ọlọ́run láwọn tí wọ́n kówó jọ wọ́n kówó jọ wọ́n kó pamọ́ owó tí ń sìn síta ní wọ́n yọ yìí àwọn tó wá ṣe wọ́n ò tún wá yọ wọ́n yóò fi kó náà hafi sabilillah wọn yọ sàká fáwọn ta ní kan yọ fún fábà ṣírun bí azabin alim ọlọ́run bá ní èrè ànábì bá mi fún wọn ní ròdùnú pé wọ́n jìyà tó le ìyà tí wọnú egun tí wọnú ara níjọ́ alikiyama yawma yuhma alayha fi nar jahannam ọlọ́run bá ní owó wọn lásọ̀ di tá a máa fi jó wọn nínú iná jahannama fatuqwa biha jiba'uhum a máa fowó náà a máa fi mọ wọn lójú a máa fi ná a máa fi ra wọn la a máa fi ra wọn lójú wa junubuhum a máa lẹ́mọ wọn lẹ́gbẹ̀ẹ́ wa zuhuruhum a máa lẹ́mọ wọn ága máa kaná sunlé àfúsìkùn a máa wá sọ fún yín pété owó yín lásọ di ìyà fún yín lónìí tàbí jẹ yín o fàzíwùkú máa kọ́ tún tẹkinizóòn ẹ máa jẹyà pẹ̀lú owó tẹ kójọ tẹ yọ zaka ẹ̀ ṣọ́tù tọ́ọ̀bà àyà 34 àyà 35 lọ́lọ́run ti ń lérí fẹ́ni tí ó bá yọ zaka àwa bẹ́ẹ̀ lọ́wọ́ bá nínú àánú àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nínú àwa tọ́lọ́run fún ọlọ́mọsà ọ̀rọ̀ wa lẹ́mìí kalẹ̀ yọ zaka owó wa allahumma barik fi amwalina wa tijaratina wa amalina innaka ala kulli shay'in qadir wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún allahu subhanahu wa ta'ala. ṣe ránu fáwọn sheikh wa fadilatu sheikh kọmọrùdín yunus akóredé hafizahullahu ta'ala tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ zaka fún wa abi allahu subhanahu wa ta'ala kọlọ̀mbà kó máa ṣàìfi ẹ̀mí wálẹ̀ di ìparí ramadan yìí kọlọ̀mbà kó tún di àṣẹmí zakatul fitri náà kọ́lọ̀mbà kó ṣe rọrùn fún wa láti yọ gbogbo àti zakati wo wa náà kọ́lọ̀mbà kó ṣe rọrùn fún wa náà láti yọ a máa tẹ̀síwájú lọ́la níbi tá a ti máa ṣàlàyé asbabu sa'ada kí làwọn okùnfà tí yàn máa fi ń ṣoríire nílé ayé mi bá jẹ́ múnalè kìyàmà àbí Allah subhanahu ta'ala kí ọlọ́mbà kí ó gba àwẹ̀ wa kó gba àwọn ìbádàtù wa fún àwa tí a bá wà ní òkè òkun àbáwá tá wà níbi tó jìnnà tá a láǹfààní láti yọ zakatul fitri níbi tá a bá wà a lè ràn yín lọ́wọ́ ní alihidaya islamic foundation láti bá yín ra àwọn oúnjẹ yẹn ká wá yọ fún àwọn tó yẹ ká yọ fún pẹ̀lú ògo ọlọ́run bá fáwọn àtàwọn fẹ́ sẹ́ǹdì owó sí account foundation so account name òun náà ni alihidaya islamic foundation account number foundation òun náà ni two zero two five zero seven seven five two zero lẹ́ẹ̀kan sí two zero two five zero seven seven five two zero first bank òun ni báǹkì náà bákan náà fún àwọn táwọn fẹ́ẹ́ gbọ́n zaka owó wa a lè san síbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bá yóò dọ́dọ̀ àwọn tí ó yẹ kó dé abdul alahu subhanahu wa ta'ala kó má ṣe àgbà níjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.